إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المستمعين الكرام والمستمعات الكريمات في مشارق الأرض ومغاربها دونكم مني أزكى تحية قائلا السلام عليكم ورحمة الله وبركاته أركب فوالله وبركاته ọlọ́wọ́n bá tí ó tún kó wájọ papọ̀ pẹ̀lú àánú ẹ̀ sí ààyè tí a wà yìí ilé tí a ti máa ń tàmálẹ̀ sí àwọn alámàrí ẹ̀sìn pàápàá jùlọ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àdìsọ́kàn tó lálàáfíà al-aqidatu as àdìsọ́kàn tó ní àlàáfíà ilé tí annabi sallallahu alaihi wasallam tí ó pèpè sí tí ó pè àlúmà yìí sí ilé tí annabi sallallahu alaihi wasallam tí ó dìsọ́kàn fún ara rẹ̀ tó dẹ̀kúlé lórí àtàwọn sọ̀hábà ẹ̀ tí àwọn náà sallallahu alaihi wasallam tí wọ́n sì fọ́n káàkiri tí àwọn náà dẹ̀kúlé lórí ọpẹ́ ni fún kíkójọ wa papọ̀ ní ààyè ní alẹ́ yìí abẹ́lọ́wọ̀n bá alékiọlá ọ̀pọ̀lọpọ̀ irú àwọn ìkójọ papọ̀ báyìí ọlọ́wọ̀n bá kójí púpọ̀ nínú sẹ̀mí ayé ẹ̀kọ̀kan wa abẹ́lọ́wọ̀n bá bá ṣe pí àwọn ìkójọ papọ̀ yìí púpọ̀ tó ọlọ́wọ̀n bá kọ́mọ̀ bí ṣe bá lẹ́jọ́ fún wa lọ́jọ́ gbẹ̀rẹ̀ kíyàmà wala la ilaha illallah a jẹ́ ìpí ọlọ́wọ́ bá yìí nìkan ọba tí ó tọ́ láti máa jọ́sìn fún láìdá ológun papọ̀ mọ́ a sì jẹ́rí pé annabi sallallahu alaihi wasallam ẹrú sí ọlọ́wọ́ ni òjíṣẹ́ rẹ̀ ni a wá tọrọ àlékún ìkẹ́ ọlọ́wọ́ bá anú ọlọ́wọ́ bá torí ajẹ́jẹ́ tán ọlọ́wọ́ bá fún annabi sallallahu alaihi wasallam àtàwárá lé àtàwọn sọ̀hábà àti gbogbo ẹni tí a ń tẹ̀lé ìlànà nabi sallallahu alaihi wasallam títí di ẹjẹ́ gbìdàmù Ibadallah eléyìí tí a ń bá lọ tí a bá gbàgbé tí a sì ń fọkàntàléwá òun náà ni al-aqidatul batiniyya inda sufiyya àdìsọ́kan al-batiniyya al-ilmul batini ìmá batini lọ́dọ̀ àwọn onísúfí àdìsọ́kan al-batiniyya lọ́dọ̀ àwọn onísúfí náà ni a ń gbé ẹ̀wù lọ nítorí pé àwọn lábẹ́ àdìsọ́kàn yìí àwọn àṣírí tó pọ̀ ó wà lábẹ́ bẹ́ẹ̀ eléyìí tí àwọn èèyàn gbọ́dọ̀ nímọ̀ nípa rẹ̀ tó bá fẹ́ gbàgbọ́ yí tàbí ń pè ní onísúfí onísúfí kọjá ojútà mọ́ fi ń wù wọ́n yẹn ọ̀rọ̀ súfí ọ̀rọ̀ kan ni tó ẹ́ pé ọ̀rọ̀ ńlá ni nínú ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìsọ́kà wọn wọ́n mọ́ látọ̀dọ̀ ọmọ látinú alfalsafatu al'aflakoniya alfalsafatu al'aflakoniya ẹni pé filosofi aflatun àwọn tó wá kọ́ filosofi dáadáa wọ́n pẹ̀ nìkan ní aflatun àwọn aristotle àwọn báńbáńbá ń lọ naam so àwọn wọ̀nyẹn àwọn ọ̀gá àwọn ní philosophy ni so al-falsafatul aflatoniya nínú philosophy yìí òun ni wọ́n ti mú àdìsọ́kàn wọn àwọn philosophy yìí dẹ̀ ní àwọn ìmọ̀kan ni tó yẹ́ sí pé ìmọ̀ kúfúrù ni ní ìmọ̀ wọn nípa Ọlọ́run Ọba àdìsọ́kàn wọn nípa Ọlọ́run Ọba àdìsọ́kàn tó burú gbáà ni tó yẹ pé ìṣe kèfèrí pátápátá gbà sọ lọ́wọ́ bá ní ilẹ̀ ni àwọn oníṣúfí náà ti lọ mú àdìsọ́kàn wọn tí ó lè báyìí làwọn ń sàlàyé kálíwà àgbàgbọ́ yìí ìtànkù ní sófí fẹ́ni tó máa ń parun lẹ́yìn tí àlàyé tí a ó dájú sáká tó bá ti déwà bá ẹni tí ó bá dẹ mọ̀nà náà kóhun náà lè mọ̀nà lẹ́yìn tí àlàyé tó jájú tó bá ti déwà bá rẹ̀ ní báyìí náà tó pọ̀ nínú àwọn tí wọ́n tẹ̀lé àwọn ní Súfì tí wọ́n máa nǹkan tó tàn wọ́n wọlé ẹ̀tàn náà fi gbé wọn wọlé ní a súfí kò sí kankan tá ṣe ń bẹ la ilaha illallah náà ni istighfaru náà la ń ṣe ẹ́ subhanallahi la ń ṣe inú súfí àwọn kan tá ń ṣe rí àwọn kan iná fi tẹ àwọn èèyàn wọlé tó bá wá wọlé tán tí bá wá ń jìnlò tí ń jìnlẹ̀ tán ní pé ọkọjá tí sọ ẹ̀ ni wá ní wọ́n ti da orí ẹ̀rú kò ní lè jáde mọ́ gbogbo àwọn kan tó bá ń sọ ń gbà ẹ̀yọ́ ma ṣe dédé làkáyé rẹ̀ torí pé wọ́n ti tọ́ bọ̀ làkáyé nì àti bà làkáyé yẹ jẹ́ tó yẹ pé àwọn oníbídíà yìí náà àwọn ní súfì yìí náà àwọn náà máa ja àwọn èèyàn lólè làkáyé ni ní wọ́n wá kọ̀ndíṣàn làkáyé wọ́n

tuharribu aw tuharibu yare ad-da'watu salafiyya tuharibu kull al-inhirafat kull al-inhirafat gbogbo al-inhirafat gbogbo ìgúnríkò lójú ọ̀nà tọ́tọ́ gbogbo ẹ̀ pátá ni dára sàlàfíyà mọ́ gbogbo ti ẹ́n al-inhirafatul aqdiyya àwọn ìgúnrí ìtàkídà dáwà sàràfíyà gbogbo ti al-inhirafatul manhajiyya àwọn ìgúnrí kúrò lórí òdodo nípa títí manhaj títà lẹ́lẹ́tẹ̀rẹ́ fi pẹ̀lú manhaj dáwà sàràfíyà gbogbo ti ẹ́ al-inhirafatul akhlaqiyya àwọn ìgúnrí lórí òdodo níbi ìwà dáwà sàràfíyà gbogbo ti a gbogbo nǹkan báyìí onídáwà sàlàfíyà máa mójútó báyìí sí àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ báyìí ni wọ́n ṣe rí wọ́n máa ṣe rí báyìí nushan lil umma láti ṣe nasiha fún al'umma ni láti ṣe nasiha fún al'umma nítorí pé inú yìí ni kí a fọ̀ wọn máa kú níbi kálímà kan ni tó yẹ́ sí pé ìtumọ̀ rẹ̀ pọ̀ gidi gan ìtumọ̀ tó kó sínú pọ̀ nínú ẹ̀ nínú nàṣíhà ní pé ká fọ́ àwọn èèyàn má ká nà sọ́hà wọn yẹni bí ká fọ́ wọn má ká sí ìkìláàsù wọn ká sí àfọ̀mọ́ wọn kúrò níbi tí ó bá lè kó ìrìbú bá wọn nínú àkídà ni àti nínú manhaj ìdágbìnà nàṣíhà ni ẹ̀ ibi jẹ́ pé anábi sallallahu alaihi nínú hadithu Abi Ruqayyah Tamim ibn Aus ad-Dari radiyallahu anhu ó ní hadithu ẹlẹ́keje nínú al-arba'ina nawawiyya ó ní al-Imam an-Nawawi rahimahullahu ta'ala ó náà bí sí hadithu ẹlẹ́keje nínú al-arba'ina nawawiyya wani anábi sallallahu alaihi wasallam pé ad-dinu an-nasiha ẹ̀sìn yìí ìtàn pè ní ẹ̀sìn ó dúó sórí ad-nasiha annasiha qulna liman àwọn sọ pé ìrà nábi fúta láti nasiha fún àwọn wo láti nasiha fún anábi nílìlá a sì nasiha fọ́lọ́wọ́ba afọ ẹ̀mí ara wa mọ́ fún ọlọ́wọ́ba àádẹ́fọ́ ọlọ́wọ́ba mọ́nu gbáyà wa afọ́gbù ọlọ́wọ́ba mọ́kú gbogbo tó wá fi ti sọ́dọ̀ ọlọ́wọ́ba tọ́lọ́wọ́ba mọ́kú mẹ́ èyí báyìí a sì nasiha fọ́lọ́wọ́ba nìyẹn wà ní kítàbì a sì nasiha fún tíra ọlọ́wọ́ba

wa adamu dhammihim ká má yẹpẹrẹ wọn ká má yẹyẹ wọn ká má bú wọn wa taqdiruhum wa ká má pọ́n wọn lé ká má bù ìfún wọn ẹ́ wa du'ahu lahum ká máa ṣàdúrà fún wọn gbogbo eléyìí báyìí annasihatu li a'immatil muslimin nìyẹn àwọn olùmọ̀ mùsùlùmí àtàwọn olórí mùsùlùmí ọ̀nàgbàtà lè ṣe nasiha fún wọn nìyẹn wattiba'uhum ká máa tẹ̀lé wọn nígbàtí wọ́n bá ń pàwọ́ láṣẹ dáadáa ọ̀nà táà lè gbà sí na sí àfún gbogbo àmàtùl muslimin òun náà ní ká ma fọ̀ wọ́n mọ́kùn lókùn tí ó bá ti dá a ma sàlàyé sí fún wọn lọ́nà tí wọ́n gbàgbọ́ yí a ma sàlàyé sí fún wọn kí wọ́n bá sọnù kí wọ́n bá bá bí lọ́nà ọba pàdé sẹ́lẹ̀ bá ní dáàwà sàlàfíyà dúrí lórí tí ń kí gbogbo orú àwọn nǹkan tó lè kéré bú báwọn báyìí kò máa sàlàyé ẹ̀ fún wọn àwọn èèyàn wá rámù nínú bọ̀láàlì àwọn èèyàn wá ń àwọn èèyàn wọ́n rún gbẹ lọ́nú ànù àwọn èèyàn mú wọ́n súrara nínú ànù lọ ó sì wò wọ́n rán nítorí kọ́mọ̀ bà bínú sí àbítorí kálìbà máa nífẹ̀ẹ́ rẹ̀ ẹ́ báyìí

olóore ju ká bára wa sọ̀rọ̀ ní ayé ìkàlọ̀dọ̀ tálàkìyàmà lọ sọ́hwàlálà allahimọ̀lá so eléyìí bá lọ́pàá fi jẹ́ pé àwa ò ní máa rí àdúgbùmà nínú àánú tó fojú hàn nínú àwọn àkídà burúkú ìkàmà wòyíràn a gbìyànjú a kópa tí wa táà Eh? a àmà bẹ̀rẹ̀ ọba ti adẹ̀ máa ṣe gbìyànjú náà mẹ́rẹ́dà lọ bí dáẹwà sàlàfíyà bó ṣe rí nìyẹ nítẹ̀síwájú lórí nǹkan tí a ń bá lọ ìbádà lọ ilé ìta ń gbé ẹwò tí a bá gbàgbé ibi tá dé òun náà ni ọ̀rọ̀ annabilisi nípa àkídàtù albatiniya ọ̀rọ̀ nípa àdìsọ́kà mauritania a mo rántí pé kí n kí wa kú àlejò ọ̀sẹ̀ tó lọ a kú àlejò tí a gbà láti Ìjẹ̀bú Òde afáwa Sharif bùn sọ́rọ́kọ̀ bùn sheik abu mẹ́kọ̀dán kọlọ̀mọ̀bà alékẹ́lá kọba wà pẹ̀lú wọn kọlọ̀mọ̀bà alékẹ́lá kọba mọ́ ọdún lórí dáadáa kọlọ̀mọ̀bà alékẹ́lá kó jẹ́ kí á jẹ́ ǹfàní wọn pẹ́ wọ́n ti wà ní ìjẹ̀bú òde padà láti ọjọ́ thursday ní sí ọjọ́ kejì ìjọ tí a àwọn ní kí a máa kí gbogbo wa pátá pé a kú àlejò àwọn abẹ́lọ́wọ́n bá lè kíọ́lá ọmọ sàláyì àtúnmúwa pàdé dáadáa níjọ́ mi tí a bá tún máa pàdé la ilaha illallah gbogbo àtàbádẹ́ máa pàdé ká wa àtàwà àtàwọn náà ni gbogbo àwọn ọmọ tí wọ́n wà ní ọ̀dọ̀ wọn lọ́hùn tí wọ́n jẹ́ mùsùlùmí pátá gbogbo mùsùlùmí pátá yanyan tí wọ́n jẹ́ mùsùlùmí tó wà ní Ìjẹ̀bú Òde ọlọ́mọba àlékẹ́lá kó dákun ó wà wà pẹ̀lú gbogbo wọn ọlọ́mọba kó bá fún wọn lọ́wọ́ sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà abẹ́lọ́wà kọ́lọ̀kọ́ bá àwọn tí islam wọn tó sì mẹ́ẹ̀ musulmi náà sí ní wọ́n nígbàtí wọn bá ti jáde kó ní islam sáàtì rí kúfùrù lọ́wọ́ wọn ẹ́ gbogbo apátápátá ọmọ ìyá ni wá ṣùgbọ́n kò túnmọ̀ ẹ̀mí wa nídìí ẹ́ ìtàn pè ní ìjọmọ̀ ìyá nìyẹn abẹ́lọ́wọ́ bá lè kí ọlá ọlọ́run kí ó bá wa tún gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà ṣe pátápátá ní gbogbo ìjẹ́ mùsùlùmí lápapọ̀ ṣẹlẹ́lẹ́ ìta ń ṣe yìí nínú wọ ìjọmọ̀ ìyá sọmọ ìyá ni

láti pé àwọn èèyàn sójú ọ̀nà ládẹ̀ ti fún wọn lára nípa burú eléyìí tí ó ń bẹ pẹ̀lú wọn tí wọ́n fura torí ń ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó pé ń ṣe súfí pé bẹ́ẹ̀ ni ẹlòmí gbogbo tá ń wí ìwò mọ̀ pé mẹ́nu súfí sì ṣe súfí iná lẹ́yìn wọn fi gbàrájọ́ kan náà kódà ẹlòmí ò tó mọ̀ wọ́pẹ́ àà tí è kèsì pé rọ́nù ń pamọ́ báyìí tí kè bá sàwọn tíra àwọn táǹkà táwọn náà lè jà wáyé ni láwọn àfá àwọn gbangbangbangbangbangba táǹkà tó yẹ sí pé tó yẹ pé kéte tíra àwọn làǹkà ní ti àkànsọ́ àkànsọ́ ni wọ́n ni rọ́nà pamọ́ wọn ẹ́ ẹlòmí náà tó ti bẹ́ẹ̀ náà ẹlòmí sí ń wò pín ah, àbáwọn eléyìí tó wà yàtọ̀ lẹ́yìn kó wù kírùn kó gbá rẹ̀ kó se gini láìláìlá tán ní kama sí náà dé sí láìláìlá tán ní tán pè ní sórí fún ọmọ ṣe gbé máa hálà ìbẹ̀rẹ̀ lòun sí wà iná ní sí ń záwí ya ń se láìláìlá ní sí ṣe owó tí ìbá di ẹ̀dẹ́bí gbogbo àwọn nǹkan báyìí nínú àwọn ìyá ìyá láwọn bàbá bàbá wa ọ̀tayọ gbogbo eléyìí táwọn ń ṣe bùkátà sọ fún lẹ̀ káà ṣe kì níkan ọ̀tayọ bẹ́ gbogbo àdìsọ́kàn táwọn tí ń tasọ fún gẹ́mọ́ ní tasọ tán tẹ́ ẹlòmí ọ̀mọ́ tó láwọn tí ń tí asọ fún ní tí wọ́n gbà lérò ó ní àdìsọ́kàn wọn sí asọ fún tí wọ́n tẹ́ ẹ́ òun ni pé àwọn gbà àlejò sí bí asọ fún yẹn ni àlejò tàrí jama ó gbà àlejò annabi sallallahu alaihi wasallam ahmed tijani àti

kódà ń tán sọ fún ní pé àpẹẹrẹ pé ọkẹ̀ ní mọ́ni tẹ́ pé tẹ́bá bí wọ́n ìgbé gẹ́gẹ́ bí ń tẹ́sọ fún orísìírísìí lẹ́mọ̀ gbọ́ ẹlùmí ọmọ ní ẹ nǹkan tàà fi ń tẹ́ ni pé láti ṣe àmì gbímọ́ ẹ̀mí wa tí ìdébì gẹ̀gẹ̀ wọ́n ti ń pa owó lẹ́nu tó bá yá wọ́n padà sọ dídá bí ń tẹ́sọ fún fọ́ tó tàà bá ti wá tẹ́sọ fún fún ní ìsẹ̀mí wá àbí rọ́ta wulẹ̀ ń pa fúnra wa kò ní báyìí sí ẹlòmí nǹkan ra wọn wọ́n kàn ń tẹ́ aṣọ lòun náà ń tẹ́ kò mọ̀ ìdí tẹ́fí ń tẹ́ ẹ́ kò láàrín tọ́ka kankan òun kàn rò pé wà lára ẹ̀ náà ni so sérú ẹni báyìí òun láti wú ẹni tọ́ pé òun láàrín tọ́ka kankan pẹ̀lú aṣọ fún tọ́ntẹ́ ìgbà tí àdìsọ́kà wọn ti lè yàtọ̀tọ̀ ìdájọ́ wọn náà gbọ́rọ̀ sí kẹ́lẹ̀ gbọ́rọ̀ yàtọ̀tọ̀ láàrín tọ́kà bá ti lè yàtọ̀ ìdájọ́ yàtọ̀ a máa fún ẹni kọ̀ọ̀kan ní ìdájọ́ níbàmú sí irú àdìsọ́kàn wọn ló ní irú àdìsọ́kàn ẹ̀ á gbé sórí kìtàbà àti súnnà kí irú àdìsọ́kàn yìí òsùnwọ̀n ló wà irú àdìsọ́kàn yìí sí àdìsọ́kàn kúfùrù ni àdíkẹsí kúfùrù láti máa fún ẹni tí ó bá ṣerú nǹkan bẹ́ẹ̀ ní ìdájọ́ nítorí pé ìfún ẹ̀ ní ìdájọ́ rí ó ní ṣe pẹ̀lú pé irú nǹkan wo ẹnìkan ò ní máa jẹ̀jẹ̀ rí ẹ́ ẹ́ kàmọ̀ wá fún onídàájú ẹ̀ lérí ẹnìkan ò sí ní máa ṣiṣẹ́ ẹ̀ lérí kàmọ̀ fún onídàájú erin ilé báyìí ò sínú ìsọ̀ ò sínú dédé bẹ́yẹn bá ṣiṣẹ́ erin ìdájú erin láfún bẹ́yẹn bá ṣiṣẹ́ ẹ̀ ìdájọ́ ìdájú ní láfún bẹ́yẹn bá ṣiṣẹ́ erin dábá fún onídàájú ẹ̀ àbẹ́yẹn ṣiṣẹ́ ẹ̀ lérí fún onídàájú sí ni fẹ́ fẹ́ عباد الله النابلسي inú ọ̀rọ̀ ẹ̀ tó ń bá lọ torí àsìkò wa النابلسي ó ń sọ̀rọ̀ nípa bàtíníyà lọ a ti sàlàyé fún wáyé pẹ́sọ wípé فربما يظهر الصديق في حلية الزنديق وربما يظهر الزنديق في حلية الصديق وموقع النظر واحد وهو الخلق فمن نظر للخلق وقال إنهم كلهم على الصواب فإما أن ينظر إليه من حيث صدورهم عن الصانع القديم ويقول ذلك فهو الصديق فهو الصديق وأما وإما أن ينظر إليه من حيث ذواتهم ويقول ذلك فهو الزنديق أدي سلايلي فما لا تترى أني ولا تفرى سينما وسبب في وسبب في ذلك أن من نظر إليه من حيث صدورهم عن الصانع القديم فحكم بالتساوي بينهم ó ní sábàbí eléyìí báyìí ó ní pé wà sábàbùn fi dhalik ó ní sábàbí tó wà ń bí eléyìí ni pé annaman nadhara ilayhim ẹni tí bá ń wo àwọn èèyàn tí ń wò wọ́n min haythu sudurihim al-sani' tó yẹ pé ojú tí fi ń wò wọ́n ni pé ọ̀dọ̀ fa hakama bit tasawi bainahum tó wá tàtàrà ìpìlẹ̀ wọn tó papọ̀ yìí tó wá fi fún wọn nídàájọ́ pé gbogbo wọn bákan náà ni wọ́n lójú ọlọ́run tí ẹbọ́ náà náà dá gbogbo wọn ìtí ọlọ́run bá sì ní gbogbo wọn dúkìá ọlọ́run bá sì ní wọn ọ̀dọ̀ ọlọ́run bá ní gbogbo wọn ti wá tó fojú ìpìlẹ̀ báyìí ìpìlẹ̀ kan náà wò wọ́n báyìí tó fi fún wọn nídàájọ́ pé bákan náà ni wọ́n jẹ́ ibẹ̀ ní báyìí ló kọ̀rẹ́tì ẹ tí bá ń fojú dátù wò ẹ máa rí kí wọ́n yàtọ̀tọ̀ síra wọn bẹ́ẹ̀ sì lẹ̀dẹ́ òjè dá lọ bẹ́ẹ̀ náà ni sẹ́ lóò jù sẹ́nà lọ bẹ́ẹ̀ náà ni tẹ́ bá ń wòsẹ́ tẹ́ bá wòsẹ́ látara wíké gbogbo ẹ̀ pápátá àtọ̀dọ̀ náà ọba ló ti wá ojú kan náà ìdájọ́ kan náà ni gbogbo sí ọmọ ni o àti ni o ọ̀rọ̀ ta ní gbogbo ẹ̀ ti wá ọ̀dọ̀ náà ni so bákan náà ìdájọ́ kan náà àti jẹran màálù ni àti jẹran lẹ́dẹ̀ ni tándẹ́lẹ́dẹ̀ tándá màálù ìdìkan náà na ti wá ajẹ́pọ̀kan náà ni wọ́n mọ́wùlẹ̀ sí yàtọ̀ láàrin kankan tí omi àti ara gbogbo náà ni gbogbo gbogbo wọn ti wá ọlọ́run náà gbogbo ẹ̀tí rí gbogbo àkídà bàtíníyà ni ó lẹ́ni tí bá ń fojú báyìí wò ó min haithu sudurihim àti sọ́ọ̀nì al-qadim wípé gbogbo ọba tá ọ̀dọ̀ ọlọ́ọba ní gbogbo wọn ti wá ọba ìpójú tó fi ń wò rèé irú ẹni báyìí kọ́ o tó fi wá sí ìdájọ́ láàrin gbogbo ẹ̀dá wípé wọ́n dọ́gba orí òjò orí ni wọ́n ẹni kó jẹ́ nìkan lọ

so ó nítorí eré báyìí òun ni a fi gbà pé bákan náà ni ẹ̀dá al-aqidatul batiniyya táwọn ní Sufi ń pè wá sí yẹ hadhihi haqiqatu al-batiniyya eléyìí gan-an pè ní batiniyya kó rí gbogbo nǹkan sí pé gbogbo ẹ̀ lọ́gbà àtòrú àtọ̀sán ìkankan náà ni gbogbo nǹkan wá dá wọ́n gbà yí pé gbogbo ẹ̀ ẹyọ kan náà ni wọ́n wọ́n jùra wọn lọ pẹ̀lú báyìí nìsìn eléyìí aburú tó bá wọlé àbí aburú tó wà wọlé sínú Islam aburú kan tí ò ní báyìí lọ́mà ní ọlọ́run nìkan lọ́mà dédé aburú tí wọ́n drive in tí wọ́n wà wọlé látara gbólóhùn burúkú tí wọ́n ń gbí kàkiri náà tó dẹ̀ sí pé ọlọ́run bá ní kẹ́lá sí ìyàtọ̀ láàrin àwọn èèyàn náà Al-Qur'anul kí ni tọ́lọ̀wọ́ bá ní kí lásọ inú suratul qalam ọlọ́wọ́ bá ní afanaj'alul muslimina kal mujrimin ọlọ́wọ́ bá ní ṣe àwa ọlọ́wọ́ bá ní kíọlá ṣe bákan náà láṣe ṣe ṣépò kan náà lágbé àwọn al-muslimun àtàwọn al-mujrimun àwọn kèfèrí àti mùsùlùmí ṣe bákan náà ma lakum kayfa tahkumun ọlọ́ni kí ní dàmú yí náà báwo ń dájọ́ yìí pé àti mùsùlùmí àti kèfèrí bákan náà ni wọ́n rí lọ́dọ̀ Ọlọ́run Ọba bákan náà lọ́wọ́ bá lékẹ́ ló sì bá wọn lò ìhà kan náà lọ́wọ́ bá lékẹ́ lákọ sí wọn orí òjú orí lọ láàrin àwọn méjèèjì ọlọ́ni afẹ́nà ja'ilu al-muslimina kal-mujrimin ma lakum kayfa tahkumun so ló jẹ́ sí pé ṣẹ́rí àwọn nínú àkídà súfí lọ́wà àwọn èèyàn ti sí àwọn èèyàn ti sí àwọn èèyàn ti sí ọ̀nà rìn láwùjọ ìwọ̀n àmà àwọn èèyàn sí ọ̀nà rìn táwọn èèyàn bá ń sọ fún pé ẹ má ni gbogbo wa ibi tó ti wáyé rẹ̀ ká má discriminate kí náà pè ní discrimination ìyẹn ni wípé ká má ṣe yàtọ̀ láàrin ẹnìkan gbogbo wa bákan náà ni wá ìmá sọ pé alùsúnà lẹ́nìkan ẹn discriminate ni ẹ ìmá sọ pé ẹnìkan ni mùsùlùmí àwọn kan ní ẹn discriminate ni ẹ ìmá sọ pé àwọn kan christian àwọn kan wákan náà ni gbogbo ọmọ ìyákan náà ni wá ẹ́ gbogbo ilé ìbáyìí àwọn èèyàn bá dé bí àwọn èèyàn bá dé bí ọ̀rọ̀ manhajù náà ìmọ́ sọ pé súnní lẹ́nìkan sálàfí lẹ́nìkan ẹnìkan hizbi ni ẹnìkan kìníkan ni ni ẹ ọlọ́wọ́ bá ní kẹlá gẹ́gẹ́ fún rárá rẹ̀ lọ́bẹ̀rẹ̀ discrimination látọ̀dọ̀ rẹ̀ ó dà kádẹ̀ discriminate nínú inú lànà ìsìláàmù lọ́wà inú lànà ìsìláàmù lọ́wà torí pé ọlọ́wọ́ bá rí kí a sọ pé kúl yá ayyuhal kafirun la a'budu ma discrimination yẹ ilẹ̀ anábi sọ pé mo pé ẹ̀yin kèfèrí ẹ̀yin ìjọ kèfèrí la a'budu ma ta'budun tí anábi ríra ẹ̀kọ́ yàtọ̀ sí wọn àbí òríra ẹ̀kọ́ yàtọ̀ sí wọn lọ́lọ́ ní kó pè wọn pé la a'budu ma ta'budun kí ni nǹkan tó fà wọ́n náà mẹ́sí kí ní o dámjú gbogbo ajá kóra àjọ papọ̀ asálàwọn nǹkan ta ní in common aláwọn nǹkan ta fi jọra wa ṣẹ́rí bí táà ti yapa yẹn ẹjá ma fojú fò láàrin ara wa ẹ ká máa ṣiṣẹ́ tó ẹ ká máa ṣiṣẹ́ tó wọ́n sí common goal tó wà láàrin ara wa yẹn ẹ́ bákan náà kò sí nǹkan tó burú ebi torí káre ma gbọ́ra wáyé kí wà láwọn àmọ́ ṣẹlẹ̀ mọ́ ni káre ma gbégbé sí ayé àlàáfíà àwọn olóyìnbó pè yẹn ní peaceful coexistence abẹ́ ma gbégbé sí ayé papọ̀ lálàáfíà kò sí kan tó burú tá lè tẹ̀lé yín lọ síbi tẹ́yìn tí ń jọ́sìn fọ́lọ́wọ́ bá yín tó bá nígbà náà bá ọdún gbogbo wa àṣẹ kankan tí ẹ ń bẹ táwà mùsùlùmí àti kèfèrí jọ ní lápapọ̀ <laughs> àṣẹ bú kan tí ẹ ń bẹ dúkìá kan bẹ tọ́pàá wa ti mú kèfèrí wọ̀wọ̀ tájọ́ ní tájọ́ ní ọdún ìlàjọ́ ní ẹ wá pé nínú al-Qur'an àti inú súnnà sọ́lọ́n sọ pọ́dún sá ibólẹ̀ ti rẹ́rì ni sọ́lọ́n sọ pa àjọ lọ́dún yìí ni sọ nígbàtọ́ bá mẹ́rin wá wọ́n torí pé nẹ́bí sáwọ́sù fún wa èyí ń lẹ̀ nípa àjọ ní torí pé ìwọ̀nà ìwọ̀nà tọ́bọ̀nà bá yẹkọ̀ dé ti ń sì kí ló kọ sọ́dọ̀ gbogbo wa ni ẹ̀ẹ̀wò bí tí àìgbọ́sì yìí ẹ̀ẹ̀wò bí tọ́ bá mùsùlùmí dé lónìí ẹ̀ẹ̀wò tí àìmọ̀ ẹ̀sìn ẹ̀sìn Islam ẹ̀wò bí tọ́ bá àwọn mùsùlùmí dé kọ́lọ̀wàkúnláwàkú mẹ́ àìfẹ́ discriminate náà ọlọ́nilá àìbùdù máa ta àìbùdù tó fún pé ní jọ́sẹ̀ fún tẹ́ jọ́sẹ̀ fún láyéláyé wala antum aabiduna ma àìbùdì tàwàhírù tẹ́ mìíràn sí wà lórí ẹ̀ ní ẹ̀yìn náà ẹlẹ́ni ṣe wala ana àìbùdù ma àìbàtù èmi náà ò dẹ̀ ní jọ́sẹ̀ fún tẹ́ sí láyéláyé wala antum aabiduna ma àìbùdù

láti wọ́n pè ní ìbádà lánàbí sọ pé wala antum aabiduna ma tó ẹ̀ẹ́tì eléyìí ni pé ẹ̀ẹ̀sìn lọ́ọ̀ba nítorí pé tàwíìrù tẹ́mi sí ẹ̀yìn òsìn tó nítorí pé ìṣẹ́bọ́ yẹn ẹ̀ẹ̀sìn rẹ̀ jíǹsìn lọ nìyẹn torí pé a lè pé tẹ́ẹ̀sìn ní ìbádà àbí tọ́bá pé tàwíìrù níwá tàwíìrù lè bá mi ṣe sọ́ lakum dinukum waliya din discrimination yẹn lakum dinukum ẹ̀sìn yín kọ́ máa jẹ́ ti yín èmi ò lè bá yín ṣe láyéláyé kódà kọ jẹ́ sí wípé nǹkan tó kéré bí pé ní báyìí ní ìní ìbáyìí lọ sínú ẹ̀sìn yìí wà líyà dín kẹ́sì tèmínà máa jẹ́ tèmínà ó ń kálukú kó dún lórí ọwọ́ rẹ̀ kí náà pè yóò ẹ́ discrimination àwọn tó gbóyìnbó nìyẹn tí ẹ bá gbóyìnbó dáadáa ìdẹ́pẹ̀ discrimination yẹn kí ẹ sọ pé àwọ ò ní ilé bá ń ṣe láyé ẹ̀yin náà lè bá mi ṣe ayà síra wa ẹ̀yin kò fàárù àwa mùsùlùmí ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ọlọ́bá ní nínú suratul insan ọlọ́run bá lè wípé afiyọmẹ̀dé ènìyàn mana imma ṣákírọ́ wa imma kẹfùrọ̀ méjì ni méjèèjì sí yàtọ̀tọ̀ síra wọn imma ṣákírọ́ wa imma kẹfùrọ̀ inú kó jẹ́ múmini tàbí kó jẹ́ kéfèrí wa hadaynahu najdayn ọlọ́rin nínú ayà mìíná afiyọmẹ̀má afiyọmẹ̀má ọ̀nà méjì ọ̀nà kúfúrà tọ̀rọ ọ̀nà iman méjèèjì láìláì kọ̀wọ̀rọ̀ papọ̀ ẹgbọ́dọ̀ discriminating eh now inú ọ̀dọ̀ àwọn onísúfí wọ́n gbà wípé o gbọ́dọ̀ discriminate ní ta bá débẹ̀ nìyẹn o kọ́ ọgbà wípé gbogbo ẹ̀ ẹyọ kan náà ni nítorí pé kí ni o ọ̀dọ̀ Ọlọ́run Ọba náà ni gbogbo ẹ̀ ti wá àti kúfùrù ni o àti ṣírkù ni o àti ìmáàni ni o gbogbo ẹ̀ pàwátá ojú kan náà ní kọ́ mọ́ fi wò ojú tó máa fi wò ní pé ọ̀dọ̀ ọlọ́run ọba ni gbogbo ẹ̀ ti wá so bákan náà ni lọ́dọ̀ ọlọ́run torí pé kò sí tafawut nínú ẹ̀dẹ̀ ọlọ́run ẹ̀dẹ̀ wọn lọ pé dọ̀láàlù ni ó kẹ́lẹ́ so si lónìí lẹ́yìn ti mú inú ta tún lè òun ayà tó wà ní sọ́tù sọ́ọ́dé ọlọ́ọ̀bá ní amnájàílù lẹ́fínà ámànù wa àmìlù sọ́lì hàtí kalmufsidina fil ard amnájàílù muttaqina kalfujjar ọlọ́ọ̀bá ní àbí àwọn ọlọ́ọ̀bá a gbé àwọn múmi ní àtàwọn tí wọ́n ṣiṣẹ́ rẹ̀ alẹ́fínà ámànù wa àmìlù sọ́lì hàtí ìjábà wọn lò kalmufsidin bí àwọn òbílẹ̀ jẹ́tàn sẹ́bọ̀bí ọlọ́ọ̀bá ní ṣe ẹ̀rù bẹ́ẹ̀ ni àwọn ọlọ́ọ̀bọ̀ wà ní discriminate kọ̀rọ̀rùn bẹ́ amnaja'alu alladhina amanu wa amilus salihati kal mufsidin ọlọ́wọ́ bá ní ṣe bá ṣe bá wọn tó nígbàgbọ́ àtàwọn tó ń ṣe eré ìrọ̀sẹ́ bí a ṣe ń bá wọn àwọn obìnrin jẹ́rù lábá wọn lòbí kal mufsidina fil ardi am naj'alul Eh? kódà láàrin àwa musulmi gan ọlọ́run bá ní hal yastawi alladhina na walladhina la ya'lamun ọlọ́run bá ní sáà méjì dọ́gba lọ́dọ̀ ọlọ́run bá ní wọ́n dọ́gba ní òsùn wọn ni kódà lọ́dọ̀ àwọn èèyàn gan dọ́gba ní

ìkéní kejì lò nínú àwọn èèyàn ẹ́ eh? so ọlọ́wọ́ bá lè kí ẹlọ́dẹ̀ bá wọn níbà mú sí nǹkan tó bá ṣe níṣẹ́ ilé ayé ni ọjọ́ ti lọ nínú àwọn nǹkan tí yóò wà jẹ́ ká gbọ́ ilé iye ọ̀rọ̀ ìkan nínú àwọn àfáà ní súnfí ọpa ẹ̀sìn ni Ibnu Arabi Ibnu Arabi ó sọ wípé nínú àwọn àbúyàtù ẹ̀tọ́ kọ nínú alfutuhatu almakiya alfutuhatu almakiya mo ti lo tíra yẹn náà dáadáa láti mú àwọn kan bẹ̀wà nínú tíra nínú àwọn àbúyàt nínú àwọn ẹsẹ̀ orin kan tó nínú alfutuhatu ó ní aqada albariyatu fil ilahi aqaidan àwọn èèyàn wọ́n ní oríṣiríṣi àwọn àdìsọ́kàn sí Ọlọ́run ọba wọn

ẹgbọ́n tó sọ ni ó ní wà ní àìtàkọ́tù jẹ̀mí àmà àìtàkọ́dù gbogbo tí wọ́n gbà gbogbo àkídà wọn pátápátá bó ṣe pín sí ọ̀nà yẹlẹyẹlẹ bó ṣe pọ̀ lórí sí ihun bẹ́ẹ̀ gbogbo ẹ̀lẹ̀ gbígbàgbọ́ èmi ò kí ní ṣe kò discriminate ọlọ́run ẹ̀jẹ̀ kéyìn gbogbo burúkú gbé wa wọná kò discriminate ẹ́ gbogbo tí wọ́n bá ti nígbàgbọ́ sí bá ìlú náà nígbàgbọ́ sí so eléyìí báyìí òun ni nǹkan tí Ibn Arabi nǹkan tó sọ nìyẹn naam eléyìí báyìí òun ni nǹkan tí àwọn onísúfí yìí tí wọ́n ń gbà lérò níbi ọ̀rọ̀ nípa al-aqiqatu al eléyìí báyìí ni àkídà bàtíníyà táwọn onísúfí ìtàn gbìyànjú láti gbìn kí wọ́n dẹ̀ ma sínú gbésí ayé wa so eléyìí báyìí lẹ́dẹ̀ ń pè ní àtàhákùkù pé ẹni tó bá ní nǹkan báyìí fakọ̀ tàhákọ̀kọ̀ fakọ̀ tàhákọ̀kọ̀ ìwé ni bẹ́ẹ̀ ti dèyàn gidi nu ó ti di hakiki ó ti tàhákọ̀kọ̀ nìyẹn ó ti dèyàn gidi tàbẹ́ bá irú àdìsọ́kà tàbẹ́ kó ní nìyẹn nú àdìsọ́kà wọn tó gbà wípé annal mawjudat ma hiya illa mazahir li haqiqatin wahida wa hiya Allah tó gbà bí gbogbo tí ń bẹ yí pátápátá ẹ́ gbogbo tí ń bẹ pátápátá yìí àwòrán Ọlọ́run Ọba ni gbogbo wọn jẹ́ àwòrán Ọlọ́run Ọba ni wọ́n àkídà súfí nìyẹn o kọ́ gbà pé gbogbo nǹkan tẹ́ ń wò yìí àwòrán náà ni gbogbo wọn ọlọ́run jáde pẹ̀lú naam kí yẹn sì gbà wípé al'afa'al la tatafadol al'afa'alu la tatafadolu wa la tatanaqadu kagbà ipá àwọn iṣẹ́ táwọn èèyàn ń ṣe òjúra wọn lọ kò sí takora wọn àtẹni tó iṣẹ́ kúkúrú àtẹni tó iṣẹ́ iman kò sí kankan mẹ́tọ́ takora wọn wọn eléyìí báyìí láàkídà wọn gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ nírú àdìsọ́kàn yìí lọ́dọ̀ wọn irú ohun lẹ́ni rí pẹ̀lú àdìsọ́kàn yìí ni wọ́n fi wá bà gbogbo ẹ̀sìn jẹ́ pátápátá wọ́n sì hádìmù gbogbo ẹ̀sìn yẹnyẹn gbogbo àwọn ṣàrọ́yẹ̀ pátápátá wọ́n sì ìbùtọ́lù ẹ̀ pé kò sí nǹkan tán pè ní pé nǹkan kan jẹ́ wọ̀ lórí ẹnìkankan nǹkan kan ò jẹ́ wọ̀ lórí ẹni kankan wọ́n dẹ̀ sí àwọn nǹkan tọ́lọ́wọ́ bá ṣe léèwọ̀ wọ́n ṣe lẹ́tọ̀ lé àwọn lórí ẹ́ wọ́n ṣe lẹ́tọ̀ lé àwọn lórí eléyìí báyìí a nǹkan táwọn oníṣú fi ṣe nìyẹn ló fi jẹ́ sí pé orin tí mo kà wípé Ibn Arabi sọ lẹ́ẹ̀kan yẹn in tó bá débẹ̀ nìyẹn pé aqada al-bariyatu fil ilahi aqaida wa i'taqadtu jami'a ma i'taqaduhu kò so kọ́lọ̀ wà lè kẹ́lá kódà wọn kí ó sàánú ní kọ̀kan wa so a Ibn Arabi gbà wípé kágbà yí pé gbogbo ẹ̀sìn pátápátá ẹyọkan náà ní gbogbo ẹ̀ ẹ́ gbogbo ẹ̀sìn yẹ́yẹ́ gbogbo ẹ̀sìn ẹyọkan náà ni ó nẹ̀lẹ̀ sí òdodo tí a rí ẹ̀sìn òdodo yẹn ní pé gbogbo tó bá wùkọ ọmọ ẹ̀sìn pátápátá ẹyọkan ni gbogbo ẹ̀sìn yẹn ẹ̀sìn yàtọ̀tọ̀ síra wọn ọ̀nà tá ń gbà sí lọ́kàn ni gbogbo ọlọ́run kan náà ni gbogbo wá ń ṣe nǹkan kan náà ni gbogbo wá ń ṣe ẹ́ now kágbà yí pé gbogbo eléyìí tàbá ẹni tó bá ní láti tó kàn yí pé baqiyatul adiyan àwọn ẹ̀sìn tó kù yàtọ̀ fẹ́sì islam bátila àwọn ẹ̀sìn tí ó dá ní ẹ̀sìn ọ̀rọ̀ ni irú ẹni báyìí lọ́dọ̀ ibn arabi faqad fatahu khairun kathirun oore tọ́pọ̀ ti bọ́ apá kan nù ló nígbàgbọ́ sí walam yara alhakíkọ̀ kàmílẹ̀tẹ̀n walam yara alhakíkọ̀ ta kàmílẹ̀tẹ̀n kò rí hakíkọ̀ ní ti pípé ìmá hakíkọ̀ pípé ò sí lọ́dọ̀ rẹ̀ nìyẹn jízú kan nínú hakíkọ̀ lọ́gbàgbọ́ torí tó bá gba ọgbà ẹ̀gbọ́ ni kò ní rí pẹ́sì kan bẹ tí ò dá gbogbo ẹ̀yọ kan náà lórí gbogbo ẹ̀sì ẹ́ ọgbà ọgbà òun nìkan tí Ibn Arabi sọ kí lásìkò kù lásìkò títán insha Allah ta'ala a tẹ̀síwájú níbi ilé ìtókù lọ́la tí a fi wá bọ́ sí bí alhaqiqatu muhammadiyya alhaqiqatu almuhammadiyya eh so insha Allah ilé ìtókù ní pé mọ̀kànfẹ́ mú àwọn ẹ̀rí kan wá fún wa tó bí jẹ́ pé ẹmọ̀ wípé lọ́dọ̀ àwọn ní Sufi marhala ibtidahiyya yẹni pé ìpele àkọ́bẹ̀rẹ̀ ni ọ̀rọ̀ zuhudu lọ́dọ̀ pé yàn ṣe zúgùdù lọ́dọ̀ àwọn oníṣúfí yẹn ni pé ìnráyé sá kò mọ́ lé ayé pẹ̀lú pé àwọn kankan tó jẹ́ àwọn àlékún orí ayé ó sí ilé ìwọ̀fẹ́mẹ́ ara rẹ̀ lẹ́yìn dédé tó bá ti mú ní bùkátà sí dédé aṣọ tó bá ti bí aṣọ méjì ti tó kò ní ju méjì lọ ibà tẹ́rọ kan ti tó kò ní jẹrọ kan lọ ẹ́ kódà kò ní gomọ́tò kódà gbogbo àwọn nǹkan báyẹn ẹ́ wọ́n gbà ẹ̀pẹ́ tó bá yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ìrìnàna súfí ọkọ̀kọ̀ ìjẹmi ara ẹni níyànú àti tó dá àti tí ò dá ó ti dẹ̀tọ́ fún ọ torí pé ó ti ṣiṣẹ́ ó ti jẹra rẹ níyà ní marhala alákọ̀ọ́kọ́ tó bá ti wá dépò wùsùl tó ti wà sọ́lá tó rí gbogbo nǹkan lẹ́yọkan gbogbo nǹkan ò ní jẹ́wọ̀ fọ́mọ́ kódà èyí padà mú ọ̀rọ̀ nàbìlì sí wá lọ́la tí ó sọ fún yín pé àwọn zuhadu yẹn kúfùrù ń bẹ lára wọn pé tí èyàn bá ṣe zuhudu pé nǹkankan ni wọ́n ní kúfùrù ń kọ̀fí yìí ni kúfùrù tó pamọ́ ní bẹ lára yẹn pé àmẹ́tọ́ bá ti bá súnfí débi pé o lè mutí because sẹ́rùpá ìmutí sẹ́gbé zúdù ni a zúdù hakiki ẹ̀dàpẹ̀yẹ ìsàlàyé fún wa kí fi parí ẹ̀ ìtàn pè ní zúdù gẹ́gẹ́ ni pé ìtọ́lọ̀n kéèyàn sá fún tọ́lọ̀n ọbọ̀ ọ̀fẹ́ pẹ̀lú tàrífù Islam ìtàn pè ní zúdù gẹ́gẹ́ ni kéèyàn má mutí zúdù ni ẹ kọ́ má ṣe zìnà zúdù ni ẹ kó má jalè zuhudu nìyẹn kó má ṣẹbọ zuhudu nìyẹn kó má ṣe bídíà zuhudu nìyẹn zúdú ní kí ẹ mọ́wàá sọ tọ́ da ẹ́ torí pé àwọn zuhad àwọn tí wọ́n jí tán ṣe gidi lásìkò àwọn sọ̀hábà wà máa wà sọ tọ́ da wà máa wà sọ da Ànábì ilé sí wà sọ jákújákú Ànábì erin dọ̀tí pé bá ní sí Ànábì erin wà sọ rán dandan Ànábì àwọn òwe ilé ìtọ́ dánú aṣọ wà látànsánà sí ibákà wà látànsánà sí ibákà mìíràn dúnìyà ìtàgbè ní zúúdù ní pé ìtọ́lọ́wọ́bọ̀ ọ̀fẹ́ ṣe zúúdù kó mẹ́ ẹ́ in tí ọlọ́wọ́bà ní kẹlá fẹ́ ma ṣe zúúdù ní ẹ kò ibà ní sí annabilisi àti ọmọ ìyá rẹ̀ ibn Arabi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò yí bí jírí àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àwọn gbà pé gbogbo ilé nǹkan ohun àìtí ìdọ́lọ́wọ́ bá mọ̀ ní bẹ́ẹ̀ bá bá ṣe ẹjú bí débì kan gbogbo ilé báyìí tó bá ti jìyà ìpìlẹ̀ yóò kọ́ ni tó bá bá débì kan kò ní ṣe zúdù mọ́ gbogbo nǹkan wá tánú padà dé ẹ̀tọ́ fún ṣùkọ́lọ̀ bá wa kó fi olúdó fàwádòdó kó jí ká lè tẹ̀lé kó fi irọ́ àti bàjẹ́ kó fi hàn wá Inshallah ta'ala àgbà fi sabilillah gẹ́gẹ́ bí a ṣe láti ma tukọ̀ ètò yìí síwájú àti àbárí àrípé ní ìjẹjọ amẹ́nubà iná tí a ń alhamdulillah àti ìranà ti wa ṣùgbọ́n ayáwó ranà yìí ni tẹbá rí náà yìí ẹ̀rí pé

tí ma lẹ́ kó tún rẹ̀ jìnà dáadáa ẹ́ so gbogbo eléyìí náà a fi ń ṣe dáadáa sí àdúgbò náà ni kọ́lọ̀wà lè kíra kó dákun kó la ilaha illallah ọlọ́ọ̀bá ṣe wá kọ́lọ̀wà kó síwá ní irinṣẹ́ tí yóò mọ̀ tún ìlú ṣe ọlọ́ọ̀bá mọ́ síwá ní la ilaha illallah àwọn àkídà tó lálàáfíà tọ́lọ́wọ́ba tí ó pè wá sí tánàbí sallallahu alaihi wasallam tó pè wá sí táwọn sàhábà ní ọlọ́ọ̀bá lè àwọn àkídà tí ó dá tọ́nà ọba lòdì sí tánàbí lòdì sí ọlọ́bà lè yá kọmọ́sá láì máa fi mọ̀wá kọlọ mọ́sá jì ká lè jìnà sí allahumma arina haqqo haqqon warzuqna ittiba'a wa arina al-batila